Ẹ̀wọ̀n alẹ́rẹ̀ẹ́jọ oríṣẹ́ ìdáríṣẹ́ ìrìnbẹ̀rù, ìkìzà, wà bẹ́dàn, wà wọ́nyàn, wà wùyàn, wà wọ́nyẹ̀yàn, wà wọ́tànà náà ìkáẹkù wọ́n wùṣẹ́ náà rẹ̀. Àtọ́nà bó wà rẹ̀ akẹ́ṣẹ́ lè tẹ́rọ ọ̀rẹ́ mẹ́, àkúkọ́ tó mọ̀tọ̀ wà sọ́dàm, Usman ibn Maz'un radiyallahu anhu, ẹmẹ̀ṣẹ́ ti tẹ́ ilé tó wọlé kú èrè mú. Ìjọ́ tí mo rí ṣe àti tẹ́tọ́ lọ sọ́dàm, Sayyidina Abubakar radiyallahu anhu, sọ́nà wọlé kìí sọ́nà ìlànà. àtàkà máa kọ́ rẹ̀ká tó ń tó jọ́ àtẹ́mùlá àgbàkọ́nà ààrẹ ẹgbẹ̀wò èyí náà lọ́nà àwọn àjùgbé kì í sàmì lẹ́nu àkókò mú ilẹ̀ àkókò kó mú ilẹ̀ ọjọ́ àtítẹ́ tẹ́tẹ́ náà wọn náà kọ àbàrà àwọn káfílẹ̀ tó wọn náà ọwọ́ kò wọn àwọn mẹ́rin

iwe ìjìmọ̀dé akàrínà mi ó pè ní omori òsì lórí islam mo náà yà ṣẹ̀fẹ̀ ṣẹ̀fẹ̀ fẹ́rẹ̀ sí òrí islam dé ìrẹ̀ ẹ̀kọ́ tó lè máa hún ọ̀nà rẹ̀ ilá ilá ilá اللهم هون علينا سكرات الموت اللهم هون علينا سكرات الموت اللهم ارحمنا عند الموت اللهم ارحمنا عند الموت وهون علينا سكرات الموت برحمتك يا ارحم الراحمين اللهم احينا مسلمين وتوفنا مسلمين والحقنا بالصالحين غير غزايا ولا محسونين يا رب العالمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واذل الكفرة والكافرين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداءنا اعداء الدين وانصر عبادك الموحدين المجاهدين في كل مكان يا رب العالمين إلهنا يا ربنا أمرتنا بدعائك ووعدتنا إجابتك ونحن قد دعوناك كما أمرتنا فاستجب لنا كما وعدتنا إنك لا تغلب الميعاد اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم وارض اللهم عن خلفاء الأربع أبي بكر الصديق وعمر الفاروق وعثمان ذو النورين وعلي بن الحسنين وعن التابعين والتابع التابعين ومن تبعهم بإنسان إلى يوم الدين وعنا نحن معهم بمنك وكرمك وإحسانك ورحمتك يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العلي الجليل يذكركم واشكروه على آلائه ونعمه ومننه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون فقوموا إلى صلاتكم يرحمكم الله الحمد لله الواحد الأحد الفرد الصمد خلق الخلق وأحسنه وصوره خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وأشهد أن لا إله إلا الله الملك فحكم فعدل وأشهد أن نبينا محمدا عبده ورسوله الذي إذا قال فعل اللهم صل وسلم وبارك على الهادي البشرية كلها مبلغ رسالة ربه ناصر أمته بكل حرف من القرآن يطلع يا يقوم يا والحمد لله إذا سويني خطبة إن شاء الله إني أعطانا يلا كعوامني وزوسو إتنا لك مكارا لك أتا أجل نميوي إمام آمي وكوي أمولي وسي آه Nyere se nyan fes, e mkoko mwori na anabọka arụnaịka ka ọ nụrụ ya enwe ịzọ ka a kwụsị omori dị ma ba aka aka kaapịrị dọkịta arị nọọsụ kaapịrị bee ya ka akwụ ya na ịwa na-esu ọ bụ amị kafe nye nkwakị la ilaha illallah ọrụ na-arụ anyị wọ aka ya aka n'emeghị wala ya ni ma aka enyi bụ ọda anyị esu dị dọkịta kaapịrị ọ dị ewe ya abụọ dị n'efe ya ọ kụọ ọkụkọ ya dị isu sọrọ anyị hụ na kere isi كل ما شايفه ولكن لا إله إلا الله خسارة ونان أجاوب الفقهاء أن يتفق تقول لك أن يعقو تجع شايفه بيك أني أنك فنك الإله أصل هيك إله ما هو نواجه أو ناجي أم يسونا نواجهك يا فلان لقد فعلت فعلت خيرا كثيرا هو ولا ما يبالغوه káyọ̀ ìdàgbà ìrẹsì ọ̀gá dé mo e na ẹ̀wọ̀n náà bá jẹ́ bí àkọ̀yàn ẹ̀wọ̀n náà bá jẹ́ bí ìrẹ́kọ̀ọ́ náà náà yọ ní àṣẹ ẹ̀dùn táà òkú ọmọ nọ wọn náà lọ́wọ́ náà káàkiri zindíkù náà zindíkù bẹ́ẹ̀ ụgbanye ohi onye gara kwu ụmụnye anyị acha ebise e nwa ehi ya dị n'enyo babikaji e ihe a babikaji okwumunye na-agbara a iji ya ashe ọnwa dị nke na weyi ịma akwụkwọ na ike ọra taa sanara tupu onye nwụta ọdọ banye n'ikwu abịanwa akụọ yara

àyáhàn kòkó mú lórí aláhàn wà ní ẹ̀rà ìkéèsù ẹ̀rọ kó owó ọrọ̀lá ẹ̀rọ náà ahonye lórí ẹ̀yí ọwọ́nọrún ẹ̀rọ náà hó yẹ́ lẹ́yí ọwọ́nyẹ́ nẹ́nu ọ̀nyẹ́ nẹ́mẹ́nyẹ́ hó lórí ẹ̀yí ọ̀nà ìgbò sọ́lá àdìká ọ̀nyánu ọmọ ọmọ alikabal ezeli kasam ọnọrọbi abụọ ntụ mụsụlọ alisalam zaina abụja n'osu ina dịsọ nna kasọ ima buhari ọdọọrọ muslim ọdọọrọ abuja ọdọọrọ nisa ihu ọdọọrọ ibnu jaru ahmad alayhi rahmatullah ẹni ya ka ntụ mụsụlọ alisalam ama abụja n'eyi abụja n'ụzọ ndị mmechi ọdịda rọsịlọ anha bọ́ọ̀nù wọn ni èdè ewu ewu ọjọ́ kìí tó ewu ìdáná tó nínú ìwà pa ẹ̀dọ́ efe ní síkú ẹ̀rún lọ́kà ẹ̀fẹ̀ ẹ̀fà wọn ala àkànṣọ́ aláwọ̀ nẹ́fìrìkì tó kọ́wé ní tí mo kú dáa ṣọ́ọ́dá sódà ó ọmọ ẹwọ nọrọ ọjọ́ tí wọ́n ní ràjẹ́ na wọ́n ní ìkóra ọwọ́ ikú ọ ẹwọ nyẹnẹ àbámbé àkókò ní ẹlẹ́yìn náà wọ́n ní dáadáa wọ́n lè bẹ̀ na wọ́n ní kóra dàwọ́sẹ̀ ọ onílé sáàdì

àtúkọ̀ ọwọ́ iwu ń jà náà bà náà àwọn ẹran náà àtúkọ̀ ọwọ́ òkú ẹ̀rẹ́ ìjọ àtúkọ̀ owó na àmọ́ ìjẹ́ ọzọ ìrìnlẹ̀ mẹ́rin lèrè láàkàjú wọn wẹ́rẹ́ ọ̀sán wa àwọn ènìyàn náà rìn ahụ wẹ́rẹ́ ajẹ́ ni wọn lẹ́kọ́ anyị na dá yín ní ẹ̀tẹ̀rẹ̀ láàrin máa pẹ́rẹ̀ ta apáńdé igbó ọ̀rọ̀ ilé ma iná Islam, ó e ń danye na wakala ite omuli na kene ese ya da ka ko nya ya da ona ra wo ko ene da wo ne ne men kuma e ya na da abu ko ni na hu islam wa na ka anyị sure nan na ya ọ. àìrẹ́ni ní ti rẹ̀ náà ẹ̀zẹ́ ẹ̀wọ̀n àwọ́mà ẹ̀nà wọn ààyí wọ́n rí náà rí dáni wọ́n náà kẹ́ ewu jẹ́ àwọn omi wa náà kẹ́ àkùtù ẹ̀rẹ́ àkùtà làwọn ẹ̀rẹ́ ìwé àwọn omi wa ẹ̀rẹ́ wọ́n rí náà iṣẹ́ ọlá ojúṣí wọn náà rẹ̀ mẹ́lẹ́ ìpínlẹ̀ náà bá ọ̀dọ́ àwọn náà ní ń jíjú rẹ lójú jú rẹ àwọn náà ń kó ìdókù rẹ yóò ti tọ́wà ta tó ya sannan yẹn àrùwá rẹ nǹka báyìí ka e tẹ́gbọ̀n e e náà na àrùwá náà rúkọ yín tó wọn mẹ̀kàwọ́ bẹ́ẹ̀ ṣe kù yàtọ̀ inú bà inú

وانصر عبادك الموحدين اللهم عملنا في أوطاننا واصلح أئمتنا وولاة أمورنا إنها أنا بانا لا يعطون اللهم كفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم أحينا مسلمين توفنا مسلمين والحقنا بالصالحين غير قضايا ولا مقتولين اللهم صل على محمد وعلى آله وصحبه أجمعين وارض اللهم عن خلفاء الأربعة أبي بكر الصديق وعمر الفاروق وعثمان ذو نورين وعلي الهاتنين وعن التابعين والتابع التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا نحن معهم بمنك وكرمك وإحسانك يا أكرم الأكرمين ويا أرحم الراحمين عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى تنهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله العلي الجليل يذكركم واشكروه على آلائه ونعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون تقوموا إلى صلاتكم يرحمكم الله الحمد لله خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا فسبحان الله من أحيانا وسبحان الله من يميتنا بقدرته وسبحان الله من يميتنا يوم القيامة بحكمته وسبحان الله من يجعل من الناس من يدخل النار ومن يدخل الجنة جعلنا الله وإياكم ممن يدخلون الجنة واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك وانعم على هذه البشريه كلها وعلى اله وصحبه اجمعين عباد الله فاتقوا الله ما استطعتم واسمعوا وتصدقوا سنة نبيكم صلى الله عليه وآله وسلم في الجنائز وفي كل أيامكم يقوم الله الحمد لله يا تاتي يا الله جنين يا لا يوم أمي وفيد يا كامل كامل ẹ̀rí òkú ènìyàn ní mọ̀ọ́mà nígbà adam alẹ́gbẹ̀sẹ̀lá nígbà adam yàrá ṣe ẹgbẹ̀gbẹ̀ ní màláìkà nígbé yìí ẹ̀rí àwọ́ ẹni dáìké ní ìwé ẹni wíṣìrán ẹni odd number ayàwó ẹni ékiri òkú mọ́ ndéni dẹ́kọ̀ ọ̀tẹ́ni súnà ọ̀tẹ́ni súnà súnà ara wọn àmì ọ̀gá ayọ̀ kòrónà akati sunna da yako akani sunna sunna nabi adami ina dijere na ba nana wa mama ana matai ne ba hajin imam hakim wadalin للعلامة الألباني رحمه الله بقى حديثه na إنه لنا جامع الصحيح ọ̀nà ìkẹ́kùn yá ń kí mo ti là sọ́là mọ́ iná wọ́pà ọ̀nà kanda ilẹ̀ ni wọ́n kà ní. àfọ́bìnrin náà mú kọ́rọ̀ ìkọ́rọ̀ hajj dáwọ́rẹ́ sí wọ́n mọ̀ ọ́ta ni dáwọ́rẹ́ yẹn tẹ̀ dáwọ́ kan fúnni lóṣù lóṣù mo ti là sọ́là ká ṣọ́ra wíyí. wíyí ni wàá wíyí ló ṣẹlẹ̀ náà ń ṣẹ́gun lóṣù tí a dùn sí wíyí ẹ̀yìn tó ní kí omi ta ògbó èyí ni ọdọ́ yìí ọdọ náírà àjọ àbúkù ní ẹ̀nàwọ̀. àgbọ̀wọ̀ àbọ̀ rẹ̀ ka ẹ̀rọ ọmọ mọ̀mú yẹra àkàkà ilé ìjú àmì eré ilé yìí àmì kó mọ̀ ìbára kàrí ní pẹ́tùl adam kótìlà ìnsánù ma àkùfàrọ̀ mọ̀rí kà kótìlà ìnsánù ìmáà na lóyìnà òmùrí kò ní múrí tààrẹ̀ ní agụwa kama ọnụ ne ne ha mere rọm ɛma kama goro ɔmori kaba ɛn eyi de ɛyɔ min ayi yi na hɔla kɔ ɛni na to ahorɛ ale na ewu kaadin bɛn na ɛbɛ kɛnɛ sɛ ata mi ɛni to ahorɛ min ne fati na hɔla kɔhu fati dara bɛn ni enyina mu enyina mu na na enyina yɛ ba ahorɛ ɛna ɛka ɔyɛ ma ne ya ẹ̀yìn ojú tẹ̀bàgán bá àgbó òṣèré fi yẹn lọ́bàgán. Súnmọ̀ tẹ̀bí ìlàyà tọ́rọ̀, bẹ́ẹ̀ ni orí ìwáyà òṣèlú lọ ní ọ̀rọ̀ ni, bẹ́ẹ̀ na orí ìwáyà kan náà nàrí náà ní ọ̀rọ̀ ni. Súnmọ̀ àmà àtàwọn òkú àkùdárọ̀. Àwọn ọmọ àjọmọ̀ ilé ilé lórí ìjọ ọ̀wọ́ àkùdárọ̀ òṣè ilé. Súnmọ̀ ìlà ṣáà àìṣáà ilé ẹ̀rọ lórí ذلك كلا أما إليه يا وإليه لما يقضي ما أمره أظنيك التي تأكل لك أظنيك أفهم أنا عندك أن أستغفر أمري فأستغفر أمري فأستغفر شعري فأستغفر لك ونمو من أمرك كلا anyị na-ekwu enyi dị aka na aka ahụ nke adịmesi eziokwu anáwọ̀ eziokwu islam ẹgbẹ́ ma wọ́n yìí ọdọ́kẹ́lẹ̀ rẹ̀ ẹ̀kọ́ èèyàn kò ní rẹ̀kọ́ lọ́rẹ̀ ẹni ìjànàbà ẹ̀rù tẹ́ ní ẹ̀mẹ̀dẹ́wà ní rẹ̀kọ́ lẹ́yìn ìwé jésù olóòkú an hadisi e na ta dẹwọ ọhún ni abdullahi muzubay ọmọ apẹtẹsẹ ọkọ ẹni rẹ kó ọhún ke afọbẹrẹ náà hanzala rọjò na ọhún ibùdó na ahàbẹrẹ rọọ ka ọ̀nà e náà ka èmórí ọgbẹ̀rẹ̀ na rẹ̀ kọ́nà na àtàríta ọmọ ìrìn ọmọ náà na náà wéyìn ara náà ìjánìṣẹ́ ní kíkẹ́ náà jọ́nà ìjánìṣẹ́ ló bẹ̀rẹ̀ tààrẹ ilé jọ́nà kọ́ra wọ́n yọ̀lá bẹ́ẹ̀ fẹ̀yọ́ ní dákìrí kó sú dọ́tàrà ọ̀hún olùgbẹ́wọn náà mẹ́rin ní ìdáhùn náà dáà nílẹ̀ kó dáná wọn lójà nìmọ́ nìkan kíkẹ́ bẹ́ẹ̀ ló ń tó mọ́ríkà wà lè dáhùn gafinatul malaika agawar malaika na hunyawa awa mere jeden hamza amaru ujiyonyara anawonyara don toburi sallallahu alaihi wa alihi wa sallam ebere wuri don toburi ka ẹnẹ ìrọ̀nà ẹ̀rí ní jẹnẹba àmà malaika wuri ní ìrú àyè إلى بذلك إمام حاكم مثلا حتى التبراني رحمه الله رمه ذني لمنا كان كهذا وكل أكوى نتما فيه يرى ينبع دو شاه دو ينبع دو رمعي دو عزايا لما ذكرني ها بوجدا أنا كان يمكن أن ana nemi masa zai nan mustaka ba ko saki da saki a zaki shawara wa donan da zaki shawara wata uku wata ma ga da shawara wani yare ne da canji ta ka ba ko yin nan idan ma ko yin nan ta fa ba go gore an enye na ida ko yin e enyi nyara ho yin enye ni dikoza da ho yin ke ha ta an na sama ido

da yi za ta nan kin da zai a dan yi ku yana da hawa ayo mana ma ho alaikum assalam ah da yi za ta nan da da dan yan ẹ̀yẹ́ haka fẹ́ ní ọzọ lẹ́nà ká kọ́ kọ́

àárín ènìyàn dáadọ́ ti kú ọ fún ní yàrá láwọn ní àjẹ́ òkú yàrá láti wípé ní àtẹnu rẹ̀ kọ́ àwọn òpó orí ìyọ̀dá ọ̀ lómìnà àkàrùnkà àkókò mórí àmàrin ẹ̀mẹ́ ẹ̀rọ náà ìkèlé wò ánà kì ṣe yíjẹ́ lójú ẹ̀lẹ́ ọkọ̀ ó ń sọ́lọ́lá wà lè wọ̀

ozu otu e na enwe ya dị n'ihu aha ụta na nwenwe nke nwere ya nya ndị aka na ihe adịghị na afọ e ịka abụọ na nya daa ahụ ọzọ na ka nwe ya ebe anyị kakwa nwe ya abụọ na enye na nasara naanị na-ere ọrịa ọnụ akwụma nke ahịa jere dara ọrụ bẹ́ẹ̀ máa wọ́n wẹ̀ na ẹ̀rọ lọ́rù na máa kà na ká ohun tó mo rí ìgbé yìí ní bí àwọn ìṣílẹ̀ na náà tó ń wọ́n yẹn lábẹ́ ní kàfó tó mo ní bẹ́ẹ̀ àwọn èyí ẹran àwọn èyí àálì yìí rọ sábà ibùn àbá àkọrẹ́jọ láwọ̀ yìí rọ àtẹ̀rẹ́ náà wọn anáwọ̀ èyí àwọn tó mo ń báwo náà tó ń yọ báwo náà tó wọ́n gba títí. ọ̀sà ìrẹ́wọ̀n di àìsàn àkàmìta ilé ojú tí wọ́n yọ án kò bí wọ́n gbórí àná ẹni náà ni wọ́n tó wúrí èèyàn á ti nìsan. àbíkó ń tó mú ọ̀dẹ́ káàdà kó ọ̀yá tó mú àyè ó ta àwọn pàtàkì.

yọ̀nà ìdára náà kọ́ jẹ́ tẹ̀rẹ̀ ibùn ìgbàn ní anẹ́nà ẹ̀dọ̀ rẹ̀. ara àwọn ẹ̀yàn ọmọ náà láti wọ́n ti tẹ́ kó ẹ̀sìn àtàkùn ẹ̀hó rẹ̀ náà ní dínkù àwọn ọmọ ọrụ yẹn ọrụ ẹ̀nìyà náà wọ́n ti ń ọmọ rẹ̀ náà ní èyí anyị ọbụghị ọbụghị onye nweta na-enyi antimidia na ọdị onye nrahụba na-enyi antimidia na anyị ke adam ezigbo ji enyi ozi na nyewa dị enyi ọnyị na ezigbo ji enyi ozi na ezigbo enyi ọta

ẹ̀yìn náà lè kọ́ ewu ẹ̀yìn àbọ̀ owó náà lè kọ́ ewu ẹ̀mọ́ mọ́rú àwọn òwúrò ọmọ

ẹ̀ẹ́sẹ̀ nínú àwọn ọ̀rẹ́ sí ìtì ilẹ̀. Àwọn ènìyàn mìíràn bá àwọn àgbẹ̀ ti pé ọ̀hún, àbẹ́rẹ́ bá wọn, àbẹ́rẹ́ ló fún àwọn aṣọ àbáwọn dé ìyìnà. Bẹ́ẹ̀ ìwà ọ̀rẹ́ fún àyín náà ti rẹ̀, àwọn àyín náà a isa kan shoda ke ina kawo ha ku sun tajen ba ni na kawo yan a shoda da su ban ni otuwo den otawo da woni ni kuyo no da re wara da re ku ja kawo hu tete da ti wo le ku e de ti da na je tara ni da ku de sa te na ji ti ni yo da na

na ile sọ̀tọ̀ ní kwa ṣe nínú ara ni. Oríire. Bẹ́ẹ̀kì pẹ̀lú tó lè tó onye onye na afọ onye na nkó tó wọ́n nìka. Ọmọ ọmọ kó a ẹ̀jẹ̀ ní yàtọ̀ inú anyị ká òkà nílá ẹ̀yìn náà. Bàbá afọ ìlú ìrètà ní dọ̀tí amára rẹ̀ darí kọ̀ntínú. Èkú ẹ̀nà bẹ̀dọ̀ ní dáa kúta láyé ẹ̀. Bí èsì lèkùn dáa kúta láyé ẹ̀ dáa ní dáa kúta láyé. Bábẹ̀ ṣe mẹ́ bẹ́ẹ̀ àìṣọ́ nínú ẹ̀họ́ náà ìta nínú dídọ̀ tẹ́ náà ẹ̀ jìnà rẹ̀ ẹgbẹ́ tó ní ìwò àìkìdí ní ìdáyẹ̀ níṣẹ́ nìyẹn dáa pé òtútù dáa pé masu sunan àwọn yìí náà. Àmá wàá àgbókò ní ọ̀bẹ̀rẹ̀ mú lòkú àti wọ́n aláyìn ìrìsù. Àmá yìí kọ̀dúrẹ̀ wọ́n sọ̀nà kúrẹ́ bá ṣe sọ. Ẹni kámpọ̀. wọn. Èyí tí ti sábà wọ́n. Amon ṣáàrù àárẹ́yìn mẹ́rin. Eré ìkó mẹ́rin, ẹyẹ mi dáa kó ẹ̀dádẹ́ ikú ẹ̀rẹ̀ nílé máa ní àbájú ilé máa. Ilé àgbẹ̀dẹ̀ mẹ́rẹ́kẹ́ ní àbájú ikú ilé máa dáa ẹ̀rẹ̀ tákẹ́mẹ́, ọ̀nyá ìná aka máa. Ọ̀nyá aka yé mọ́, ọ̀sá aka yé mọ́ náà wọ́n kú ẹ̀yẹ máa. Àwọn ọmọ rẹ̀ ní ikú mọ́ ní kẹ́ni ṣéèkì náà. ẹ̀rọ nítọ̀nù láti rọ́ sí ètò ọ̀rọ̀ ọgọ́rùn ògbóòrò bá a tó tó àbáyé láti ìjọba ọ̀nà ẹ̀kọ́ sálà títí níbi títí náà títí ní ọjọ́ ìyà lùkọ́ ìyà jèjì náà ìyà àbúrò ìjọba bá wọ́n fi tọ́ àbúrò àmọ́ sí kò tẹ́tẹ́ àbúrò bá wọ́n fi tọ́.

dáàmà ni òtẹ́tẹ́ dàbá ẹ̀rẹ́ ẹ̀ lẹ́múra kàǹkì ikú ewu ọ̀rọ̀ náà ikú ewu ọ̀rọ̀ náà ìtọ́ ní sẹ́ẹ̀rà wọ́n ń yàgbé òkú ewu àbídú wọ́n áwọ̀ ewu wọ́n ikú ewu náà kí nú ewu náà káwọn nú wọ́n ká wọ́n ká wọ́n ká wà wọ́n mọ̀ fún òkú ewu

ẹ̀dẹ́ náà lẹ́sẹ̀ ní lẹ́sẹ̀ wípé ó tó mú ilé ayé a máa jẹ́ ẹ̀sẹ̀ àríká ọ̀nà gbogbo yìí ọ̀rọ̀ ẹni tí lẹ́sì wà á ṣekú yìí ẹ̀wọ́ tó ẹ̀rẹ́ náà wọ̀nyí wọ́n àgbogbo yìí èyí ṣe ọ̀kọ̀ ọ̀nà àmọ́ àwọn tó mú ilé tó ọ̀nà ẹ̀kọ́ ẹ̀kọ́ ọ̀nà rẹ̀ amma iya yin hadisi da an annan turin sallasala ma ta haka in ya ba bari ya yi ko a wata na ka wari ya zai yana ba wata amma yi shi yau ya zuwa yana ta ana da yin kafi ana yin kawo ọ̀rọ̀ ìwé bó ma rọra nù ana na hukumi na yanayin na sha wani kayan a su tare da ji kuwa mun ke yi tana ke ji kuwa kuwa mun ya yi ji ya kuwa anya da cinan anya ru anya tagan anya anya anya insha Allah ta'ala yi na ila na kowa biya ka na wa مرادو كيلو يا شيخ يا شيخ تدين الإسلام اللهم اغفر لحينا وميتنا وذكرنا وأنثانا láàrò pé ní ní ìyìnmà sáàké ẹyẹ àrò aláwọ̀ ìbí yìnà bá mú àmà ìrẹ́ta aka nà àrò aláwọ̀ ọ̀nà ti bẹ́ẹ̀ lórí ikú rẹ̀ wàá rí lórí kẹ̀yìn ẹ̀dọ̀ ẹ̀ ń dára wọ̀ àkúrò wàá rí wíwà kẹ̀yìn ẹ̀dọ̀ ẹ̀ ń dára wọ̀. Àmọ́ ẹni tún náà yẹ ṣọ́ ẹ̀ka wàá rí pé mi ní nílé ẹ̀hìn wà lọ àmọ́

إن شاء الله تعالى by next week umuri usi eku akaza anyi bidi ile ina ama بدي huku bidi ile اللهم احنا مسلمين توفنا مسلمين والحكنا بالصالحين غير خزايا ولا مفتونين اللهم اجعل آخر كلامنا الدنيا شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله توفنا وأنت راض أنا غير كذبان يا ذا الجلال والإكرام يا رب العالمين اللهم ارحمنا عند الموت وهون علينا سكرات الموت اللهم اجعل آخر أيامنا يوم نلقاك فيه برحمتك يا أرحم الراحمين اللهم صل على محمد وعلى آله وصحبه أجمعين سبحان ربك رب العزة ما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين وقوموا إلى صلاتكم يا الحمد لله في الأولى وقد نامت العيون الخلائق وما غفل وله الحمد في الآخرة نحمده ونستعينه على كل امر جلل ونستغفره لمن تاب منا ومن في المعاصي لم يزل ونرجو رحمة تعمنا ولا نقنع في سواها قدا ونسأله العافية والعفو مما قد حصل وأشهد أن لا إله إلا الله ملك فهكم فعدل وأشهد أن رسولنا الكريم فهمت عبده ورسوله الذي إذا قال فعل اللهم صل وسلم على نبيك ورسولك المتبع وعلى آله وصحابته أجمعين الحمد لله يا سيدي يا رب ọ̀rẹ́ ọmọ náà ká ihe ìgbìmọ̀ ya ṣáàrẹ ètò anáàmì ètòkù òdó tí àmì àmì mìta ń tẹ́rẹ́ dè ní yàrá àká ṣéwùsù ẹnu wọta ọmọ dịka ọ ga-ama esu lẹ́kọ̀ọ́ mú yà wọn a lẹ́rẹ̀ kàánù ọ̀dọ́ ètò náà rí ní yá ẹ̀rí náà kára káwò kẹ̀mẹ̀ lẹ́rẹ̀ kàánù ọ̀dọ́ ètò kẹ́nẹ̀ ọmọ èyí sì sáwò káàmẹ̀ ẹni káyà kó iye ní ikú ikú ikú orí ya ikú ọ lẹ́rẹ̀ kàánù àmì ìwé jíjẹ inú wọn náà fàyàwó ọwọ́ náà so ajé ni ilé ìsìnká yé nìyà fún jíjẹ ọmọ ìka na ìtìrẹ kúkú na èyí tìrẹ kúkú máa wá jíjẹ rẹ ini ọdọ tó ahọrọrọ tàfán ọrẹ ọgbọnà naanị hajj anáàyè rẹ fún mọ̀ntàn lọ́wọ́ nyẹtẹ lọ́sì ló ń tó lórí sọ̀lá ẹ̀fọ́ lànká wọ́n ní ní àárẹ̀ ní dáàsí abẹ́ náà zọ kuma ní tìrò kuma ní al-izar

ahụ ehore dị ezi azụta si dị ezi n'enyi àgọ́ ẹ̀rọ tó yẹ mẹ́rin fún don na mú sọ̀lá sọ́lá nǹka àti àtàwọn ọmọ ọdún èsì ni ẹ̀rọ rẹ̀ ń yàtì ọ̀nà òṣèré kí mọ́ta bèbè ní ọmọ ẹ̀rọ ọnụ. ọlọ́hu ánù ọ̀nà òṣù àìláwọ̀ ní dáhùn yẹ ẹ èyí ti kó àrùn bí ẹ̀fọ́ ni ẹ̀ ló ń tó múlí kẹ̀sí kó ẹ̀rọ fún mi àwọn àǹdájì kì í kì í dẹ́sì kó ẹ̀rù. àwọn hamza ibn abdul tali rọ́bì náà ànú àwọn mẹ̀rẹ̀ yẹn tó islam ẹ wùrọ̀ pé adé ìtú dáa kà ná dẹ́kẹ̀ ẹ̀ lórí àmà nụ sọ̀nù inú gíláàmù láti dé sí ní láti dé sí ní èyí. e ke health market tẹ ahụ náà ládàtí déètì ní inú jáàmù. ẹgbẹ̀tẹ́lẹ́dì lẹ́kú onésìka ọ̀dàjì náà erefo lọ́ọ̀rẹ́ dàjì náà ọ̀ bẹ́ẹ̀ gánà. àgbáyé tó lórí sọ̀rọ̀ àrẹ ọ̀sán lọ́m inú ẹbí sọ náà máàmù mùsùlùmí ọ̀dọ́lẹ̀ ọkà. إذا كفن أحدكم أخاه فليحسن كفنه ìjẹ́jẹ́ yára òní ni èé ti rẹ̀ náà rẹ̀ òkú máa láàjẹ́ ti pé ní fún ní wọn ni wọ́n tó ní kìíṣẹ́ ti kó ẹ̀wọ́n tẹ̀rẹ́ ni ìmáàmù ibn hajj رحمة الله عليهم جميعا عبدالنا الإسلام أهم هنا كميرجا أبنك أنا كتنا كتر هيدا في ميكو إنسا شغالي أفتنا كتر كوا كمان أنا كتر ọ na-amịka ere esikwa ya nwụde akụ nyiri ere na-anyị ya transparent ọ na anyị ha keke asana ikwu ya nwụde shi ya nwaitere kiri ntụgburu ya kọrọ nọ eri asana kaka ọ wasọri asana kaka ọ àbá ìwúrò èrè nǹka ẹ̀rọ egwu láti mú yìí dọ̀ ọ̀hún ọ̀nìkà àbẹ́ nà wọn dáadọ̀ wúrò bọ́m bíbi kú àwọn dá bí ìsàbí dáadì kú ẹ̀. ọ̀nà mẹ́ndúrò ka ọ̀n tó mú sọ̀mùlá rẹ̀ tọ́lá ààyè rẹ̀ tọ́lá ẹ̀ka ni náà ṣẹ̀yìn dì ní wọ́n ti ẹ̀yìn Jésù ẹ̀dẹ́ màwọn wà rí. ìwé ma wọ orí ẹ̀yà mi ní ya àwọn ọmọ ìrìn náà yóò rí dáadáa tó para wọn. iná tẹ̀ sí para wọn bẹ́ẹ̀ onye ẹ̀rìn ní oní ń tẹ ẹ̀rìn ọdịnala bẹ́ẹ̀ nka àwọn ọkọ̀ ní àtẹ̀yà bàbá pàrọ̀ wa. àmá ibn taymiya sheikh islam rahmatulah alayhi àti imam nawawi àtẹ̀yìnàwọ̀ ẹ̀kì sáà kàídà rùkì àti ọ̀hún a ní kí àjíṣẹ́ máa ní ẹ̀rọ sọ̀rọ̀ ọ̀kì àtẹ̀yìnàbà ayẹrẹ ọrịa ahụ okwu na okenye e a na-agba onye etinye ije na ezi wadi izo na nka e siko onye na nka ee tọkara siko a na-akwụ eme ụlọ awọ mmega ya da anyị e na anyị ẹ̀rọ àtẹ̀gbẹ̀ àbáìkọ̀ bá náà tẹ̀yà Dara enye ụlọma anaghị opinion nke ewu maka Kurani atanyada asọm. Ama wa arja ulagwal kawli bin Sheikh al-Islam ibn Taymiyyah rahimahullah. Wani kuma ka hau ne otu ma nwa aru. ma aisha na imam ahmad da ọjọ́ ẹ̀dízì ẹni musnadan kánú nílẹ̀ kú uhud àtàájú ìjẹ́nà ìka àwọn òbúrẹ̀ kú ohun tí wọ́n lọ́nà kàkà zamilúhùn tí sì àdúyìn àwọn tẹ́sì parawa ìrìnyìn ní ìlẹ̀rú ẹ̀mí sáwọn àti ẹ̀rù

anya nkwera anya nkweta ate mmanwụ ka oyibi ya ọkwa gwere awọ and kuma ife duwa omori wuri ọ kedu izuza ha bere gwere n'ime ụnya na ọyịnye anyị iduwa naanị ọga asị si akwụkwọ ẹ̀rùn ọ̀nìjà àfẹ́ríkà àjọ náà wíwọ́ wò èyí sì ṣàjọ náà wíwọ́ wò ọ̀n tó lè ń tó lọ́wọ́ ọ̀rẹ́ sọ́lá àdúgbò rẹ̀ wọ́n ló ń tó lè káàkiri ara àkọ́lọ́wọ́ ní ìwẹ̀ yàá pè ní rẹ̀ ààyè ọkà àtẹ́lẹ́wò ọmọ ọmọ ìdìkà náà ìdọ̀tí náà kò agụkọ n'ogwu inenye n'ekiri ni nwaanyị àìkọ́wọ́ òfin ni ina haki mọdọrọ lọ́ka arabe alẹ́sẹ̀tì muslim ìjọba ọmọ ilẹ̀ nímìtì àkọ́ ni nta àgọ́pàrẹ̀ sáhùn ààrẹ ìyànjìká

enyomeka agoka anyi ini e wo ka ise da me ya wo ama kwa ite ni ini tere bu ko ko ra ni ko na na ya da e ti ite e, e ya na ni su sahun ina ti yana ana kuro na yiri

ọdụka atụle ikuku ọhụrụ ama na gara anyị nchetuwere amerịka ere ọchọchị ha da asatị natọ anyị na mgbe ọdara tụba ekeri ya nafe na aka nka إذا جمرتم الميت فاجمروه ثلاثة وهذا يعني لوعطي ìtùwárí tí ní àṣẹ́rẹ́ ìgbẹ̀ta àti kúkú ẹ̀wọ̀n nítorí kàmí ọ̀pẹ̀ ìtànù. ààrẹ nílá náà àbárò ní ilé rẹ̀ ẹ̀rọ àwọ́pẹ̀ yìí. bá ìkẹ́ni ní ìrẹ̀kẹ́ni ẹgbẹ́ pẹ̀lú tí níbi ìlànà ìlànà ìlànà asẹ́rẹ́ egungun ẹ̀rù lè yẹn mẹ́ta tàbí ìrẹsẹ̀rẹ̀ lókè náà bá kò pẹ̀rẹ̀ sáà nígbà tí ìjọba ìkẹta ìmáàmù náà kì mọ́ bẹ̀rẹ̀. náà bọ̀ bẹ̀rẹ̀ ká ẹ̀rẹ̀ ẹ̀yẹ ti ń yẹ wọ́n àti tí wọ́n tẹ́ náà lọ́wọ́ ẹ̀yẹ ní ìrìnlẹ̀kùn àmì ana tó ń tó ń mìṣẹ́ rẹ̀ òun eze wọ̀. Eze ẹ̀fẹ̀ ẹ̀yìn ẹ̀fẹ̀ ẹ̀yìn àyìn tó lè mú ìṣẹ́ sí. àtẹ́lẹ̀ ti lè kú àti pààrà dáṣà náà. ọ̀bàdá náà tó ṣe iṣẹ́ ọ̀rọ̀ àrí àtẹ́lẹ̀ kẹ́ríkẹ́ ìtúgbà mánu wà rí kẹ́rù yà àtẹ́lẹ̀ ẹ̀dá mẹ́rin náà jẹ́ ọmọ ẹ̀ka àgbókùnrin náà kọ̀ pẹ̀lú kẹfẹ́ pẹ̀lú wọ́n ń tẹ́gbẹ́ tí okú rẹ̀ tó ọ̀dá wà nà nǹkan náà ọ̀rẹ́ nẹ́gbẹ́ náà ẹ̀rẹ́ kó ẹnu kọ́ wọ́n náà bẹ́ẹ̀ ẹni ẹni lẹ́yẹ̀ tí ṣe ń kọ́ ẹ̀rù àìká àtẹ́wọ́

ekwere obodo akụ na ha ya nwere mala obodo aja kere na ha ya ekwe ọ naghị ke jahiliya eren ana eme spend necessarily kuma anyị hadis anara ire eriwu enyina na ibunu ma ajabeghị ka atọ na-ebi nọ n'ọrụ ọ̀bẹ̀ẹ̀ta eléyìnà ní ẹni ẹ̀dọ́ ọ̀rẹ̀ ẹ̀hí àdíṣẹ́lù dẹ̀rí ìdúró náà yìí na kẹ́nẹ̀ ààrẹ ẹ̀ṣẹ́ ti kó nọrọ ọ̀gbáfúra ẹ̀ṣẹ́ ti kó yẹnẹ̀ tamaman yóò tóbi ẹ̀yọ́ ti jẹun yìí tàwátí lè fi kó nọrọ èyí kó yẹnẹ̀ ọdún kẹ́nẹ̀ta ọ̀yìn ní àṣẹ́ ti kó yẹnẹ̀ dọlọrụ ọrụ asatọ ike n'ụwa enwe ana ofe n'ọrụ onye nsetịkwere ahụ na ka ọ ghara mede ekọnọmi ọgọ nyere onye nsetịkwere ahụ ana nke ya jizọ na be ọdị gị na nwere muslim dọlọ ọdị ntụnụ ọsọ sọlọ maka aịza aịza bụ n'okere fị azọ mọka ya zụta ahụ láàrín ìgbẹ́ mmemme mẹ́rin fún ní kàláṣí ẹgbẹ́ta àjẹ́dá ìkè máa ẹmá hún omi àríká ní ó túnjẹ́ ìkè ọmọ omi àgbọ́rọ̀ ọlọ́rú ọnyẹ́wú kó sẹ́ni ń bẹ́ fẹ́tì gbọ́ ẹ̀hún áàmìka ọ̀nà ẹ̀mẹ̀rẹ̀ yẹn họ́dà ní ẹ̀hún onye na ana nke agara ije ahụ ewu na-enwere na-anwụtoro na nweta na eze tikọ da ahụ ewu da kụziri ekwesị ahụ ahụ ewu bụrụ eke n'ọrụ a ahụ ewu na na na

lọ́jọ́ ti tán ọ̀tà rẹ̀ nù. ẹni kẹ̀sí à ọmọ àyẹ̀ ń kọ́ra ní kẹ́nẹ́dà àti ọ̀pá ọ̀rọ̀ ọ̀nàkọ́wà ẹlẹ́yìn a rẹ̀ ẹ̀kì gírámù ẹ̀yẹ àwọ̀. ó tẹ̀ wá bá a ṣẹ́jú na akwụkwọ tara abin wannan ruwan. A matikin yanin a maazị masu tsaron da ne ka uban wuce a ban wuce wuce ya tarza ki ku yin hukuman. Abin rarraka Allah da China China is transparent. ite na duk nyere gangada yi ite ma kai ne yóò fẹ́ wọn ní transparent ọ̀tọ́ ọlọ́nu ẹ̀ bọ̀rọ̀ kòkó mo rí ìwé ní dáhìn ní transparent àgbà ọdún tó lórí ya ìsọ̀sọ́ dọ́ka yá sẹ́tì أقول كنت من صلى الله عليه وسلم أو آه، يا كده بين نعم، أن دولة لم أشعر منها نياتر لذا مكتوب إذا صلى الله عليه وسلم Dọ́kọ̀ jẹ́ na kàkà àtọ́nù bẹ̀rẹ̀ àjẹ́nà tó rí àná kọ́ ní eré ìbí tí rí. Wọ́n tó rí àyà tó mọ̀ ní ìlà. Dọ́kọ̀ jẹ́ kàkà àtọ́nù náà máa ní kàn ní. Wọ́n ayé tó ń tó mú ìdílé wọ́n tẹ̀ náà. Nígbà wà ń. Ó yẹ kọ̀ fún àwọn ayé tó ń tó mú ìrẹ́nà ayé lè dá àkọ́sì. Ló ń tó mú ìka sallallahu alaihi wa sallam. Lọ́ta, mẹ́ dátẹ̀ náà ó lè kí onye ọ̀rọ̀ iná tẹ́lẹ̀ ti kú mẹ́rún. Tẹ̀sàájú ọdá àtànìká ilẹ̀ ẹ̀rà ọdún ìrẹsẹ̀ ti tẹ́ àjọ mẹ́rin mẹ́sẹ̀ ní ìdìbò ẹ̀rùn. Àtàlẹ́ yẹ́rẹ̀ ni mẹ́ bí yú ó bà ọmọ ẹ̀rọ ọmọ bí ìdí ẹ̀ ti tẹ́ àjọ nínú ìdìbò ẹ̀rùn. Ẹ̀yẹ̀ mẹ́ta, omi ìwé ka àjọ mọ́ mẹ́rin abakú paramẹ́kọ̀ yàn. tó ẹ̀rọ kìjọ nínú hadith ọmọ ọ̀rọ̀ nǹka lọ́rọ̀ jẹ́ ní islam ọ̀rọ̀ náà ti ti dọ́dọ̀ ká ṣe bẹ́ẹ̀ sí ni ka káàkiri ìṣe ẹ̀tẹ̀rẹ̀ ń gbọ́nà bí ìṣe ọ̀. ọ̀rọ̀ ní ara ọdún mọ́ ṣẹ̀dú ìjà àjá àtúmọ̀ ọ̀sẹ̀ náà ló ti ní ìgbára àjì sí ni ẹ̀nà mẹ́ka. bí ìwà

ọ̀rọ̀ àyẹn náà ọjọ́ kẹrẹ umar rọ́bì ọlọ́run húnmà ẹni èlérí ọ̀rọ̀ àìbẹ̀rẹ̀ àdìlànà ti rẹ̀ alẹ́ wọ́n ní àtẹ́wọ̀n àti ìdíkẹ́ èkó ní ojú jìdí sẹ́tẹ̀ kààrẹ̀ kàkẹ́ ewúpa ewúpa máa ní wọ amẹ́ẹ̀kọ́ ọ̀gbọ́n ọ̀rùn ẹgbàwó yọ́ ti ọ nke achọghị nkeji mmiri sọ ka na-achọrọ akwụkwọ ọnụrụ zaru ní àtẹ̀wẹ̀ kẹ̀rẹ̀kẹ̀ anára kó ara ọ̀wẹ̀ rẹ̀ a ní ń sẹ́ra dámọ́ní sáàtì dámọ́ní sí tààrà tẹ́nẹ̀ nweta ihe na-ada asụgbọ ala mmiri ana m akụje ewu yet awụsa nwere elu nwa n'ọnụ dịka ụdị ma ndị nweta ọba bụrụ ekwe nweta ọba ihe nụ anawụga zụta ala deidei awụra nweta ọba na ụzọ tara aka na tụọ ihe mmebe dị abatenye dee fetere dee nke nwa na nsogbu so na-ekene emeka amma ndị da na biyu ya saka na kuwa in ka zai su zai zai ne a ne shi ne kuma ina sanon da yaru da yawarci da ni tsoban a wannan ahụ da ni suka okwu a ɗalan na oku jariliya zama ya

àánì ọ̀rọ̀ ìtẹ̀tù anáyìn ni ha ayé ti òkúnmọ́n ápẹ̀lúṣòro yìí ẹlẹ́tí òkúnmọ́ ẹlẹ́kútẹ̀ òká àṣọ ọba àkúsọ́lá rẹ̀ ilé àyà akúsọ́lá ẹkú á akúsọ́lá ẹkú ní wọ́n lẹ́sìn

اللهم اعز الإسلام والمسلمين وذل الشرك والمشركين وذل الكفرة والكافرين ودمر أعداءك أعداءنا أعداء الدين وانصر عبادك الموحدين المجاهدين في كل مكان اللهم احمي حوزة الدين اللهم احمي حوزة الدين اللهم اجعل آخر كلامنا من الدنيا شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتوفنا وأنت راض عنا غير قدامك برحمتك يا ارحم الراحمين اللهم احينا مسلمين وتوفنا مسلمين والحقنا بالصالحين غير قضايا ولا مفتونين اللهم اغفر لجميع موتى المسلمين الذين شهدوا لك بالوحدانيه ولنبيك بالرساله وماتوا على ذلك اللهم اغفر لهم وارحمهم وعافهم وافعلهم وعافهم لهم ووسع مدخلهم واغسلهم بالماء والثلج والبرد ونقهم من الذنوب والخطايا كما ينقى الثوب الأبيض من الدنس حتى يكونوا في بطون قبورهم مطمئنين اللهم جازهم بإنسان إنسانا وبالسيئات أفضل منك وغفرانا اللهم ارحمنا برحمتك إذا صرنا إلى ما صاروا إليه تحت الجنادل والتراب وحدنا برحمتك يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا رب العالمين اللهم صل على محمد وعلى آله وصحبه أجمعين وارض اللهم عن الخلفاء الأربع وزراء نبيك محمد أبي بكر الصديق وعمر الفاروق وعثمان بن نورين وعلي بن أبي حسنين وعنا نحن معهم بمنك وكرمك وإحسانك يا أكرم الأكرمين ويا أرحم الراحمين سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين أقوم إلى صلاتكم يرحمكم الرحمن الحمد لله الواحد القهار فعال لما يريد واشهد ان لا اله الا الله ملك فحكم فعدل وقدر الامور من الازل واشهد ان نبينا محمدا عبده ورسوله صلى الله وسلم وبارك عليه وبعد اخوه الايمان يقوم لي والحمد لله mụtụgharịwa naanị rẹ̀ ìsàlẹ̀ ikú oku ìsàlẹ̀ oku ikú agba bọ́ọ̀lù na ma àárọ̀ ànyé náà kọ́ ẹ̀kọ́ ìwé ya. na náà tẹ̀ anaghị fọdụ kìfáyà lẹ́yìnká ọlọ́wé ìsànàyí gbanyú kékeré ìsànàfẹ́ mọ̀gúnmọ́ ìkọ́ náà ẹ̀kọ́ ọ̀ṣù lẹ́yìn fún náà fani yẹ́ náà ṣe ẹ̀ títẹ́ni.

dịka adịka ukwu a na-eke eya na-abụ echeghị dekụtala ya e dabbe ni ya pe oyiwo ka aka na kima muslim ọdọwe ahụ ka anụ ka e ere anyị kwa omorihi enyenye enyere esu na-eke anya baturu anagụ ebe ọ̀gbẹ́fọ́ọ̀pì dẹ́ẹ̀gbọ́ dẹ́ẹ̀kọ́tọ́lá ẹ̀yìn kònyẹ́ iná ni anami ṣíríkùrú rẹ̀ mórí yìí akọ̀ mórí mú ìwọ̀ ẹ̀rọ náà ìyẹn àti ìṣẹ̀ṣẹ̀ náà kì máa mùsùlùmí mọ́rọ̀ ìdọ̀rọ̀ ọ̀rẹ́ ní islam ozi nígbà náà náà

agba akwụkwọ na ya anabika ọkụgwụ ụgbọena enijianu abokin ka kara so wata yanwon so wai ti mono yawa za pino na ka pa ko dinyo wa bedu de tukusu amma mun kare jana inda ka abre mu hoina ohoehi ohoehi no nyukukuna dawaire yon aba ọgwọkwa ndọbụna 2009 e anyị baba bụ ka kufela iwa amanya nkwọrọ ndọbụna ike e isi ozi lekun ini isi ozi a ana nke shuhada ini a ini amina kure hanza ọmịrị eke na ntumuri ụzọ anyị eno na ntumuri ụzọ laiwa ala ya kusa na anyị. amada ika azona ika na ngui azona ika ewala na ko ahụka ọdụgbanye ọkwụsala iwa na ekebata ezi ikesola yon ụgbọ asụsụ yarịọ dọrọ siri ọrịkpeseghe ezin eriran anabọ ntọ abụ na ịkọ abọọlụ onye na-ekwuru aka ọnụ akasị

lóò gbèsè dàkọ ọgbà mẹmẹrà ebìlà mẹmẹrà abekumokuma eke ebìlà nkọ mi bìrẹ tẹrẹ abekumokuma obìn ọyọ kọọmin àní ẹdífẹ ọsọrọ ọyọ kọọmin ẹnlẹ ní tẹlá kẹnẹ jẹrìkọ wọn ètò ugbẹ dúkọ náà kọ wọn yẹ bẹrẹ abekumokuma náà lẹyìn òsì nkọ náà nìyá mẹ ẹrẹ ní na rẹ ògbó ẹrọ tó rà ẹrọ tó mú ikùsọ Tare ka aka ọzọ dekare bibi ya ndị ntị nke nwere kata chukwu anụ ama m afọ lagbu ọzọ ntị nwere ya n'ebe anọ. Imam Hakim ọdọrọ ndị mụtadọrọ kan ala shọpụ shaikhain dị Imam Zahabi na ndị siri ntị ndị ọnụ nụ. Ọrụ ihe Islam ka akwụkwọ la ya ọzọ na-ekeka ere ni ẹ̀rẹ́ kùsà làárá ní kó mú ní ọ̀rìn yẹ́ ẹ̀yẹ̀ kùsà làárá. Ọ ihe abekara kusala gbanye ne hido de kusala ko ya ne ya ai kwa ni ituko no ọ̀rọ̀ iná dísẹ́ náà abdullahi ibn abbas dáwẹ̀ rọ́bí aláwọ̀nù ka ányẹ́ lórí dísẹ́ ní mọ̀tò mọ̀rí sọ́lá alẹ́sọ́lám ẹni mọ̀ ajọ́ lọ́rọ́ lọ́rọ́ ni ezi oni ihe si ni don tomori oni na ni doka sai do e ka go mi nudu ni deka eto si obi kuma enezi kene ko kata o don tomori kizi kuta ni da go no tomori dai ta la doka da sara da ni kuta da sala ina hadith na imam bukhari da amma ne yin yana ka go ye tumallasin

ọmọ rẹ̀ náà ẹ̀rọ ilé ní àwọn ọdọ́ ilé ìjọ ọmọdé ìtara ẹ̀kọ́ ayé àyà bí ìtara mi ìtara bí ìkọta làárọ̀ ẹ̀yìn sáà fi tọ́ sí anìkóntó sọlọ́sọlọ́ mẹ́mẹ́rin adájáṣe ẹnáyé abisinia ní etí ethiopia iná e aka amma anyị eneme ya naghị onekwu amenere nọ nwee ike ibete dị alamatu bin baz àti alamatu lalbani alayhima rahmatullah ẹni ìwà ọmọ ìṣẹ́ ju oríkì nàìjíríà dá máa ń dàngbá kàdúnà náà sọ láyọ kánù náà sọ láyọ máa yọ sọnù lẹ́yìn ẹni súnà ìmọ̀mù ibùdó ọ̀rọ̀ jẹ́rì ọ̀ka lẹ́mìẹ́kùn min hadihi sọlọ́sọlọ́ nwaanyị ndị gaji atụ ntụbụtụlọtụlọm ka ọkụzọla ya abụọ na-eke ezu ekwura ọkụsene agụkasa bịa ọrịa ezu ekwura ntụmụrụ ihe dị na afọla ya shekul islam ibn taymiya rahimahullah ọka anya dị ewu ọrụ ka akụzọla ya ọrụ na-ekeka ya e ekwura n'esu lere ya eyi anyị kiri osi a na-ede ekwuzọla ya onye anyị kaka anyị ka idosi anyị

dawere haram ka ya ka kumuri nya bayan ya ko ya kumuri ka ya ene munafiki ka ni qur'an karim ka a tusalli ala ahadin minhum mata abadan abanu menyenyi ene on to wo so na ko sala any of them abanu ni ولا تقم على قبري أقول أني كتير هنا مدوعة إنهم كفروا بالله أقول كأن لا مكما يلي ورسولي ده مكما كنتم هنا وماتوا وهم فاسقون ده سودا يكوزا من نأتي وأنا ونشية عبد الله بن أبي بن سلول لعنة الله عليه أنا وهنا منافقين بوكو فلا رمون تمرين أنتم يا أهدوكا ani bi ọ̀nà ọ̀rọ̀ àní ọ̀gá ya àbá àní dá àgámá ẹ̀mọ́ ọ̀nà ọ̀rọ̀ àní na kó tó múlẹ̀ ọ̀wá ọ̀tán dáná àwọn bí múlẹ̀ wọn ta na ní ní sọ́ọ̀tì ní munafikun. ọ̀pẹ́ ìbú ní bẹ́ẹ̀ ibi sọ́ọ̀lù lóṣù àmọ́ abdullahi abdullahi abdullahi abdullahi na ibi tuntun tó tó

onu muri jirin wani yufarrik bayna alhaq wal batil رضي الله عنه إن الأمرية ليست كلاما إنما الأمرية عقيدة وعمل رضي الله عنه أنا يقول تما يمكن إذا نكون هو جاني بلان أمور ناوى هيري نما منك أمور ناوى تي سيدنا عمر ده جوز دون تومي دوكا والله العظيم أنتم رياض الله يكونون wọ́n tó múrí kan àkókò láàyọ́ mo náà rí kí ọ̀nà ni wọ́n ya yẹn ọ̀nà yẹn mọ́ náà ẹ̀kúṣẹ́ láàyọ́ ṣẹ́ni ọmọ ọdún láwọn ọdún lọ́ka sẹ́nẹ̀ wọ́n àgbẹ̀dọ̀ sẹ́fìdẹ̀ǹsì rẹ̀ bá àkúṣẹ́ làágùn kà náà bí nọ bẹ́ẹ̀ onye omi ṣé nkọ na ọ ma iri ń iri ń ṣe iri ń gbóró ọ̀nà àkàkà gbọ́nà àfihàn ọ̀rẹ́ rẹ̀ tùmọ̀ à ń ewu ọ̀tọ́ mọ́sọ̀lá alẹ́sọ́lá lọ́kọ̀ mọ́ yàn ọ̀kà àmìkàyè àtẹ́kùrìláhùn àwọlá tẹ́kùrìláhùn ìntẹ́kùrìláhùn sọ̀rọ̀ ìyìn àmàrọ́tán lẹ́yìn ẹ̀kúrọ̀ láhùláhùn omorika ọ̀nyẹ́nyọ̀ rí munafika ti káàkiri ẹ̀nẹ́ni wọ́n pọ̀ ìdí ilé wa àìkọ́ ètò ìdí ilé wa gbọ́mọríkà tó nǹka wọ́n kùkọ́ ìdí ilé wa seventy times méje ilé wa.

أظن نقض الله الكافر كأذن وما تقوم على قبره أتاني من وما جئني كتاني دوا مدوا إنهم كفروا بالله أقول كأننا مقامة رمري هكذا دوا مري ورسوله دنا مقامة وانتو مري وانتو مري لذلك كانوا وما توهم فاسقون دائما سدائك وشو فاسق كنتي وشو وسو شقي وسو صد ديوتي وسو ما كاكا انا انا ميري اغاوا اي ني اوزون تو موري كاكو سالاي موشريكي كادوري منابي كيوني هاي منا يس يس يس يس يس يس هذا وصلوا وسلموا على ناصه الامين كما امركم الله تعالى بقوله مخبرا وعامرا إن الله وملائكته يصلون على نبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وعنعم وبارك وأكرم على خير خلق الله محمد بن عبد الله صاحب الوجه الأنور والجبين الأظهر وعلى آله وأصحابه أجمعين وارض اللهم عن السادة الخلفاء ذوي القدر الجلي والمكان العلي أبي بكر الصديق وعمر الفاروق وعثمان ذو نورين وعلي بن حسنين وعن التابعين والتابع التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا نحن معهم بمنك وكرمك وإحسانك يا أكرم الأكرمين ويا أرحم الراحمين اللهم أهينا مسلمين اللهم أهينا مسلمين وتوفنا مسلمين والهقنا بالصالحين غير خزايا ولا مفتونين اللهم اجعل آخر كلامنا من الدنيا شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتوفنا وأنت راض عنا غير غضبان يا أرحم الراحمين اللهم اغفر لجميع موتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك اللهم اغفر لكل المسلمين كل المسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك أنت السميع القريب مجيب دعوتي يا رب العالمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداءنا أعداء الدين وانصر عبادك الموحدين المجاهدين في كل مكان في مشارق الأرض ومغاربها يا أرحم الراحمين عباد الله أوصيكم بتقوى الله عز وجل إن التقوى يخرج بكم من الظلمات إلى النور وبالخروج من صعباتكم لقوله تعالى ومن يتق الله يجعل له مخرجا اتقوا الله في السر والعلن اتقوا الله حق التقوى اتقوا الله في تجارتكم وأقوالكم فاتقوا الله حيثما كنتم لأن التقوى خوف الجليل وعمل بالتنزيل ورضا بالقليل واستعداد اليوم رحيل كما قاله شيخ الإسلام ابن تيمية اللهم آت نفوسنا تقواها اللهم آت نفوسنا تقواها واجعلنا من المتقين وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها يا أرحم الراحمين فقوموا إلى صلاتكم يرحمكم الله الحمد لله الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد لم يكن له كفوا أحد الحمد لله فعال لما يريد الحمد لله يحيي ويميت الحمد لله رب العالمين الرحمن على العرش استوى والحمد لله على كل حال واشهد ان لا اله الا الله وحده لا شريك له في شان من الشؤون في الوهيته وربوبيته وحاكميته واسمائه وصفاته واشهد ان نبينا محمدا عبده ورسوله قائد الغر الميامين أدى الأمانة ونصح الأمة وأعز الأمة وأذل الأمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين اللهم فصل وسلم وبارك وأنعم وأكرم على النبي الرحمة إمام المتقين وعلى آله وصحبه أجمعين ya kó mórí wa wọ alhamdulillah túgbà ajínú náà ni àmì kó sọ́la ayókù yàrá àṣẹ ààrẹ dáàrọ kó sọ́la ayókù àmì ògùsùta ọ̀nà ọ̀rọ̀ta fáàlù kìrìtà náírà tó kó jẹ lórí ààrẹ kan ìyẹn ń wọ́n náà náà ká ní islam. ìwádìí àwọn nǹkan nke wò sí àkóso láàárọ̀ nǹkan mórí ní ilẹ̀ ọdẹ àkóso láàárọ̀ lọ́rọ̀ yìí ní ilẹ̀ ilẹ̀ ní jama ánìkan jama ní sọ́lọ́ náà wọ. àkóhẹ́ ní jama anyị nweghị n'ụlọ ọ ga ọrụ ịkụzọrọ ijem ahụ agwa m na-ewere awa ụtụzi ọ enwere ikuku na mere ọhụrụ m agwa mere ma mfani agwa ọ sịrị sunna ka ọkwe m na otu aka ahịa nọ na ikaka ebe ọzọ na gwerete ka ma kụfa ọrụ ọrụ ọrụ ọrụ abu kurtumun sallallahu sallam ka en yau na ko murhi da rago etene da ya koyi oyi ha ya e, e e yo a ko murhi udo wan in hadi da da ka ko je yo je muslim yi je

ina na ikumuri ona kukwete na wale ma na bi ni almujaddidun revivalist religious reformers muna wo siyasa ama ni aya wala wala na wala ya kupati awona bana su tukona renyo ihan hadisi ara ran tumur ta na-anyụsa ugwu efa onye ẹ̀wà ẹ̀fà akọmọdé ìjẹ́rẹ̀ ya mọ̀ ẹwẹ́ ọ̀. àbúrò wọ́n rẹ̀ ka àánàbùká ìmáàmù ọ̀rẹ́sẹ̀ náà bá àkókò bá ẹkú bẹ́ẹ̀ kọ̀ nyẹ́rẹ́kẹ́ náà ebe اور میرے رحمان جا کیوں کو